ṣe láti nà wọn ṣe fàdé bọ́. báwo la ṣe lè fi ara òṣùpá na ọjọ́ oṣù nínú fẹ̀sìn Islam àgbà yìí pé láti ìgbà tó lọ́nà láti dá sọ́nà àtìlẹ̀ méjìlá lọ́nà ní gbọ́dọ̀ máa jẹ́ ìdá àtìjú máa àwọn oṣù àti àwọn ọjọ́ rẹ̀ torí wípé oòrùn ọjọ́ rẹ̀ sábà yí padà oòrùn tiẹ̀ àkókò tiẹ̀ sábà yí padà. òjò ti ti dá lọ́dún yìí nítorí àwọn oṣù tí ẹ ti mọ̀ kó ti máa rọ̀ yẹn nítorí pé ẹ̀yin so máa oṣù January February yẹn nítorí pé oṣù January February tó ní í ṣe pẹ̀lú yíyọ àti wíwọ̀ ọ̀hún yàtọ̀ sí Muharram Safar Rabi'ul Awwal títí dé parí òun ní í ṣe pẹ̀lú kíni ìyọ̀ òṣùpá àǹfààní púpọ̀ wà ń bẹ lára èyí tọ́lọ̀ ń ṣe lófin yòó tí ò sí lára èyí tí wọ́n. so mọ́ yíyọ àti wíwọ́ òun nínú àwọn àǹfààní yẹn o ní wípé àwọn àjọsìn tọ́lọ̀ wọn bá ní ká máa ṣe á rí wípé àkókò tí ìjọsìn wọ̀nyẹn ọ̀ máa wá sí òun pé wẹ́dà oríṣi kan náà ni ní gbogbo gbà rí pé ọdún mi ó lè bọ́ sí àsìkò ẹ̀rùn ìgbà míì gan ó nítorí pé ọjọ́ méjì mẹ́ta méjì mẹ́ta méjì mẹ́ta ti ń dín ní oṣù kọ̀ọ̀kan yẹn tí oṣù ti january february ẹ̀ríkọ́ náà ní jẹnẹrétì tí ó pọ̀ ńgbà mí tí ó tó oṣù kan tó oṣù kan dínkù ní oṣù kan bá dínkù ẹ̀ríkọ́ yóò bọ̀ sínú wẹ́dà mí ńgbà mí tó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ torí àwọn ti sọ yìí pé àpèjúwe yìí máa ń hàn púpọ̀ nínú fẹ́ hajj àti ramadan nítorí pé ní ayé john islam ò tó dín kì í ṣe oṣù òṣùpá ni wọ́n lọ àdìmọ̀gbàdá àti àdìmọ̀ ìjà ìlíyà wọ́n lọ mọ́ oṣù tó dá lórí yíyọ àti wíwọ̀ oòrùn ni ìlọ́pàá ló fi jẹ́ pé ní àsìkò hajj àwọn alárúbáwá ti mú oríṣiríṣi táwọn lè rí tà táwọn bá lọ sí hajj torí wẹ́dà ti máa wà gbàdà ṣùgbọ́n gbàdúrà ọba tó so mọ́ yíyọ àti wíwọ̀ òṣùpá ó sì hàn wá pé kò sí ìgbà tí kò sí ọjà tẹ kó lọ sẹ́kọ̀ọ́ hajj ẹ̀ lè fi tájẹ́tì wẹ́dà àgbà yẹn gbogbo tó bá sàn ní kó lọ ìtọ́lọ̀ bàbá ní wọ́n rà wọ́n rà padà ìgbà mi ò ní bọ́sà tó bẹ̀rù ìgbà mi ò bọ́sà láti fọ yẹ ẹ wò ní ìsinmi ọdún yìí òjò rọ̀ lásìkò hajj débi pé òjò yẹn ní agbára gidigidi tó bẹ́ẹ̀ lásìkò sẹ́yìn bọ́ọ̀lù láti ṣe wá máa mọ oṣù látara òṣùpá ọrọrùn púpọ̀ ọrọrùn wàhálà tó kàn wá ń bẹ̀ bẹ̀rẹ̀ rẹ̀ ìbẹ̀rẹ̀ rẹ̀ yẹn náà yéésì sọ̀dọ̀ tó wà nìkan gbogbo èèyàn lágbàáyé ni kò bá jẹ́ mùsùlùmí kò bá má jẹ́ mùsùlùmí nítorí pé ọjọ́ tó sùn bá wọ yọ ní máa wọ́ púpọ̀ àsìkò tí ó sì fi wà lójú sẹ́mà lẹ́yìn yíyọ rẹ̀ yẹn kì í pọ̀ púpọ̀ ó lè fi ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún fún ìṣẹ́jú lọ yóò sì wọ ẹ́ débi wípé ẹni tí ojú rẹ̀ ọ̀bá mú dáadáa kò lè rí. Níbi apáta nínú àwọn olùmọ̀ nípa fẹ́ẹ̀kù, wọ́n ló dé ti kẹ́nìkan sọ fún òun lóṣù níjọ́ àkọ́kọ́, ó sì jẹ́ pé kò róṣù. Ṣùgbọ́n sọ ní ibi ìgéǹdoro ju rẹ̀ tó rí tó wá ṣe fún òun lóṣù alhamdulilayi tó ti yọ tán rọrùn. ọrọ̀n nítorí pé oṣù jọ́sìn yọ pẹ́ yọ fẹ́ tó bí nǹkan bí ọgbọ̀n àti twenty forty five minutes kó tó di pọ́wọ́ oṣù tó kẹta òun ti one and a half hour one hour to one and a half hour kó tó di pọ́wọ́ sẹ́wọ́n kí mẹ́rin máa ti mọ̀ ẹ́ pé yẹ oṣù tó kejì lélẹ̀ oṣù tó kẹta lélẹ̀ tó wàhálà mọ̀jára bó ṣe kà lọ so torí de lẹ́yìn báyìí kò sí wàhálà bẹ́ẹ̀ alhamdulillah ó sì ní í ṣe pẹ̀lú ríran ògbẹ́ni tó bá ti lè ríran rojú sánmà kò lè sọ̀rọ̀ fún láti mú. ẹlẹ́kejì ẹ̀sìn Islam ti léwọ̀ kó ká yà wọ̀ ṣùgbọ́n àwa ni àwọn rọ́bọ̀tì tó ti fún wọn máa ń yà lónìí lọ́pọ̀lọpọ̀ àwọn fáktírì àbí ibi tí wọ́n ti ń ṣe experimental work tó ti fún wọn máa ń lò wọn láti fi ṣe ìwádìí ṣòfò ni gbogbo ìlú ìrìnà tó nà bẹ́ẹ̀ nu yíyàwòrán náà ọ̀wà nù pé yẹn yàwòrán tẹ́ bá ti aláwòrán èèyàn tẹ́ sórí fún tẹ́ sọwọ́ fún tẹ́ ṣe fún fún tẹ́ ṣẹlẹ̀ fún kí wọ́n á ní tó tún sẹ́kù kẹkàn rẹ mi fẹ́ ti la ẹ̀sìn rẹ mi fẹ́ ti la tọ́lá tí wọ́n ti rọ́bọ̀t láwòrán tí èsì tèèyàn ẹ̀sìn láwòrán pálí àwọn pálí lọ́wọ́ òsì tó burú mẹ́ olórí tẹ́lẹ̀ náà ojú rọ́bọ̀tì náà ti ń ríran ẹ̀ náà orí tuntun rẹ̀ tí bá ti pẹ́ kutu báyìí tẹ̀ sọ́wọ́ fún tẹ̀ fún tẹ̀sẹ̀ fún eléyàn kò lórí bí igi lórí náà ẹ̀ wá sí pé kí ọmọ àlùlẹ̀ lórí pé kò dáa. Wọ́n á ní pé tó bá ń bẹ̀rẹ̀ pé èmi mo máa ń nàìjíríà yìí pé òfin tá lò ló òfin islam pé òfin òfin mi wọ́n lè ṣe kí ní ìdájọ́ kí ní ìdájọ́ àwa tí à ń gbé nìlú. alhamdulilayi ìdájọ́ wa da insha Allah tó àwa lórílẹ̀‐èdè bí wọ́n ti lò òfin ọlọ́run tó a ti mọ̀ kó burú kó jẹ́ pé kìí sòfin ọlọ́run là ń lò torí pé nínú àwọn adájọ́ tó rọ̀ mọ́ fífi òfin míì tó yàtọ̀ sí ọlọ́run ṣe òfin òun náà ni pé gbà kan ọlọ́ni ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون nínú àyà mi فأولئك هم الظالمون nínú àyà mi فأولئك هم الفاسقون àwọn tó bá kọ̀ láti fi tọ́lọ̀ wọn bá sọ̀kalẹ̀ sí dájọ́ ọlọ́run láwọn eléyàn ní kèfèrí ibùmí àwọn eléyàn ní alábòsí ibùmí àwọn eléyàn ní pòkì. tọ́ àwa tá a wà lábẹ́ ibi tí wọ́n ti ń lo òfin tí èsì tọ́lọ̀ lé wa lórí ewu ló wà lórí wa ewu wà lórí wa aláṣẹ kẹfì dàlẹ tó bá jẹ́ pé bí wọ́n ṣe ń lo òfin àtọwọ́dá lé wa lórí àwa náà yọnu sí àyíké bẹ́ẹ̀ lọ́nà wà kì í tara òfin ọlọ. ṣùgbọ́n à ń fi ìtayà wa à ń fi hàn ìtakò wa à ń fi hàn pé àwọn ọba òfin ẹ̀ wọlé kì í ti tọ́lọ̀ gbogbo ọgbọ́n ìdí àìríyà ni àgbà fọ́kùnrin ìdí àìríyà ti ẹ̀ bọ̀wọ́ ọ̀hún àtẹnumẹ́ ọgbọ́n àtẹ̀fọ́kùnrin ilẹ̀ kọ́ mi ìdájọ́ ayé dúdú lẹ́ńfẹ́ ẹ̀fẹ́ tọ́lọ̀ táwa lẹni tó dáa ní ìdájọ́ tó ju ọlọ́run ọba lọ fáwọn ẹni tó lámàdà lò kò sí torí ìdí ẹlẹ́yìn tí wàá bá ti gbà wọlé tó ọ̀fara mọ̀ ọ̀sẹ̀sẹ̀ kankan lórí tiẹ̀ tó kùn bá tẹ̀sí wọn lórí ìṣèjọba ọ̀lágbára láti yí padà tọ́tàkùn wà á tó bá àgùn. wọn á dágbá láti wá bí wọn ti ṣe sọ́ọ̀dì tọ́lọ̀ tó bá rọrùn fún wa láti ṣe bẹ́ẹ̀ tí wọ́n fi borí. tó àwọn tí wọ́n bá rí ṣe kọ́nà ẹni tí ń lò ó gan lábẹ́ òṣèré à ẹni tí rí tí gbogbo ìjọba tí ò bá ti fi ṣeré àtòfin alábòsí tí gbogbo wọn ní òkè ilé yẹn kún ọ̀rọ̀ rẹpẹtẹ tún wà lórí rẹ lọ́dọ̀ àwọn olùmọ̀ náà. ẹnìkan ẹ̀yìn pé sáà tó bóyá alábẹ́bẹ́ ìnàbíyá èèyàn ní ìjàmbá ìyá mi ó wá ní kó kàn ọ́ ọlọ́pàá tó lè kọ́ sí eléyẹn because àwọn kan mi wà tó jẹ pé yàní kò sí kò sí lè ṣe rà rẹ sí ní ìsìn ọ̀rọ̀ ṣẹlẹ̀ nàìjíríà náà ló ń gbé ní kọ́ńtírì míì tó wọ́n gbé ọ̀rọ̀ títọ́ ọlọ́pàá ó dọ̀rọ̀ kóòtù wọn náà ń sànù rẹ̀ ní. nítorí pé síbò ti fẹ́ ṣe fáàtì nù síbò ti fẹ́ ṣe ṣùgbọ́n nǹkan tá a kàn gbà tó tó gbọ́dọ̀ mọ̀ lọ́kàn rẹ̀ ni pé bọ́bá wà kóòtù yẹn inú rẹ̀ ò ní dùn tó máa dọ̀ láàrin gan inú rẹ̀ ò ní dùn tó máa dọ̀ lẹ́bi inú rẹ̀ ò ní dùn ọmọ òkè kí ni kí náà fi ṣe dájọ́ kan sanra àwọn jẹ́ rọ́bì mo rò pé yé àwọn ike yẹn federal court làwọn báyìí làwọn máa gbé wa lọ sí court of appeal kí ni ń dùn tó kí ni ẹ kọ gbọ́dọ̀ tó ń lò sí ìgbésẹ̀ ẹjẹ kò sí jẹ number three number three number three ìbéèrè pọ̀ kan èèyàn kan ìbéèrè kan náà. lára tí ó gbajúmọ̀ pẹ̀lú wọn ni pé wọ́n máa ń lọ pẹ́ àgbà ìròyìn wọn ni pé wọ́n ọ̀là pé trade yẹn wọ́n fẹ́ jọ mọ́ ju àwọn ṣéyà táwọn náà máa bá gọ́ọ̀mẹ̀ntì jà kí wọ́n máa dá wàhálà lẹ̀ bẹ́ẹ̀ ṣé kí ni ká kí ni àkídà alùsùn náà jàmá lórí ìlú ìṣẹ̀lẹ̀ bí àwọn haraki. bí àwọn dani haraki ní nàìjíríà. táwọn kan jẹ haraki ní nàìjíríà ní. wọ́n á bí bí ìjà irú bí ìjà táwọn ọlọ́ọ̀dẹ̀lá yóò jà yìí. àtàwọn. kò sí mu wọn nàìjíríà tí ó sá wọn bó ládé wọn nàìjíríà. ìgbọ́sẹ̀ bá fẹ́ gbọ́dà. <laughs> ntọ́ wà ní kẹ́ àwọn púpọ̀ náà tó ẹlẹ́yìn ọ̀tọ̀ náà ṣebí wọn náà ti rí tí wọ́n ti fún wọn yára ni wọn kò yé wa tó tó wọ́n ti pé lẹ́yìn omi Boko Haram tó wọ́n ti jọ wàá kó pẹ̀lú ìjọba àmọ́ tí ò sí tí ọmọ tó bàtọ̀ bèbè bí ẹ fẹ́ kí wọ́n dàpọ̀ àmọ́ tí ẹ bá ti ń sọ nǹkan báyìí yẹn gbọ́dọ̀ fẹ́ mà torí kọ́ mẹ́sẹ̀ pé ìrìnàjò bá dà ọ́ á apply rẹ̀ lórí àwọn tí kọ̀tọ́ sí kọ́ apply rẹ̀ lórí wọn ẹ àwọn kan nìkan máa bí ọdún kọjá fi sẹ́ńsì ọ̀tẹ́ ọlọ́run àwọn tani ìbí àwọn tani tẹ́wọ́ sọ pé kí ni kan haraki àwọn tani jẹ́ haraki bì torí pé haraki tẹ́wọ́ ti sàlàyé rẹ̀ fún ilọ̀sọ̀ kọjá àwọn bó bá lè dàrú ọ́ dàrú táwọn ni bìkọ́sí gbà mí wọ́n lè máa gba àwọn alùsùn náà mí ní haraki o mo rò pé yé nítorí pé àwọn alùbídà jòmúdì làwọn ẹran jùmọ́dí kàgán nìkan gbogbo ìtọ̀ ẹni tí ọba wa ń gbìyànjú pé káwọn èèyàn gbárùkù tẹ̀sẹ̀ lọ kí wọn lọ sí kí wọn haraki lélẹ̀ èyí ṣe haraki jáde ìgbà lérò lẹ̀ lába òròpó yé haraki ìtàn ni kò lè dà lóró lè á tó àdókè ìfẹ́ nìkan yẹ kí wọn èyí ti lọ kí wọn tẹ́lẹ̀ ẹ máa kàlùkùránì tí kàlùkùránì tẹ wá ní haraki ní haraki lè wò wá ní òròpó yé wa ẹ̀hẹ́n torí ẹ̀ ti bá fẹ́ apply nǹkan tí bá ti fẹ́ béèrè ń béèrè tó wà fún títà bá máa try láti sọ dalẹ̀ dalẹ̀ gbàlérò tòlùkọ́ wọn jẹ pé ìdáhùn tí wọ́n kàn dáhùn based on what you said wọ́n máa apply rẹ̀ lórí ẹni tí sẹ̀ tí nǹkan yẹn ò sì dọ́gba pẹ̀lú ẹ̀ torí ẹ̀sìn Islam fẹ́ ká ṣe dọ́gba náà nàmà fọ́ ọ̀ ń bọ̀. alhamdulilayi èèyàn fẹ́ gbààwẹ̀ jọ Monday àbí èèyàn fẹ́ gbààwẹ̀ ọjọ́ tala ọjọ́ alhamis ìyẹn wá sùn ìyẹn wá sùn èèyàn jí ìyẹn sùn èèyàn jí àfi láàárọ̀ ṣé ìyẹn lè máa bá àwẹ̀ yẹn lọ àbí ò lè máa bá a lọ náà tí èèyàn bá jí láàárọ̀ tó yẹ kéèyàn dàníyàn kéèyàn tó sùn táwọn yẹn sì jáwèé náfìlà dáadáa ẹ dàníyàn láàárọ̀ ẹ máa bá àwẹ̀ yẹn lọ. gẹ́gẹ́ bá nàbí wa Muhammad sallallahu alaihi wasallam bí wọ́n ti ṣe máa ń ṣe tó ṣe pé tí wọ́n bá tí wọ́n bá béèrè lọ́dọ̀ àwọn ìyàwó wọn pé ṣé alóúnjẹ lítà lè jẹ táwọn ìyàwó bá ti ní kò sóò lóúnjẹ ẹbí sọ̀rọ̀ lọ́wọ́ àìsàn sọ pé tọ́ a jẹ́ pé mò ń gbàwẹ̀ a jẹ́ pé mò ń gbàwẹ̀ so bẹ́ẹ̀ wọ́n dà ní ẹlẹ́kan ilé yẹn jẹ́ táwẹ̀ náfìlà yàtọ̀ táwẹ̀ ọ̀ràn yẹn àwẹ̀ ọ̀ràn yẹn anabi ọ̀ràn yẹn wọ́n máa ń fún wọn ní ọlọ́dẹ eléyìí gbogbo ẹ̀ kéré torí pé àrùn láti dá wa mọ́lẹ̀ kéékèèké lè tó ń béèrè yẹn àbí òye ọ nísìnyí bàbá tó sọ pé torí pé ọ̀jẹ̀ orílẹ̀-èdè kí wọ́n máa fún wa nísìnyí Christmas and New Year. ìsinmi Christmas and New Year òun kọ́ ni bàbàrà kàlẹ́ndà tẹ̀ ń lò gan-an fúnra ara rẹ̀ sí kàlẹ́ndà Islam yìí sí kàlẹ́ndà Islam yàtọ̀ sí nìyẹn tẹ bá gbé Nàìjíríà sórí scale ó jọ ìlú kiri yóò ju ìlú Islam lọ abẹ́yẹn ọmọ bẹ́ẹ̀ tó mùsùlùmí kan jẹ́ figure head lásán ni pé president figure head lásán ni nítorí pé Saturday Sunday lọ́jọ́ ìsinmi sá ẹ̀sìn ọ̀gá tọ́jú ìtàn Yahudi ni sunday tàn dání táwọn nà sọ́ra tabasi wí sẹ́yìn ẹ lẹ́yìn ni majority majority carry the word nu kìí ṣe vote ló ń carry ń bẹ̀ the worst majority carry the worst bẹ́ẹ̀ lọ́rọ̀ nàìjíríà rí àbí òye wa tó ń torí de elégbé tó ń sọ yẹn ó kéré minor case ni nípa tí nàìjíríà ṣe rí tí wọ́n bá ti lè change àwọn fundamental issues tó mú kí nàìjíríà ọjọ́ lùkìrì yó tó sì fi jẹ́ lùkìrì yó gan-an níbi wọn ṣe plan rẹ̀ tó bá ti lè change ẹ̀ ọba ah, wọn lọ sí ṣọ́ọ̀ṣì náà nà torí pé ìwọ jẹ́ president lórí gbogbo èèyàn wọn ò wí fún ọ àbí òye sọ àwọn tó wá gé láti ìpìlẹ̀ lójú fi hàn pé from today so wọn fẹ́ kún tuntun ṣọ́ọ̀ṣì ká kí kálukú sì indicate ẹ̀sìn rẹ̀ àbí òye tó ń gbà tí wọn bá tún ṣọ́ọ̀ṣì ká yàtọ̀ sí tirọ́ tí wọ́n kà kọjá yẹn tí wọ́n bá ka ṣọ́ọ̀ṣì òdodo kí kálukú indicate ẹ̀sìn rẹ̀ káwá wòye tí mùsùlùmí jẹ́ iye tẹ́lẹ̀sìn mi jẹ́ kí majority wa carry the vote àbí òye based on that ìjọ ọ̀sinmi tó jẹ mọ́ ẹ̀sìn àwọn majority ìníjọba apply followed by the minority. Sàmá ìsinyìí àwọn ń claim pé majority ni wá and we are given nothing nothing is given to the Muslims. So débi pé níbi sẹ́ẹ̀ rẹ thirty minutes lásán ni wọ́n wọ́n níjọ́ kínní níjọ́ jimá tó bá tó kọ pẹ́ kọjá thirty minutes tó a sì kàn máa jánu lásán ni nípa àlàfo nítorí pé pípọ̀ tí a bá ti lè influence àwọn míì àpọ̀ so torí ẹ̀kọ́ mọ̀ lọ jẹ́ pípọ̀ àgbàrá òjò tó ti pípọ̀ tàǹfà nìkan tẹ́lẹ̀ ẹ̀ jẹ́ bó ti ṣe jẹ́ mẹ́ nàmbà five nà. Àgbàdo kan ní láti fi di òǹkà fún àtúntò àti bóyá bíi ìka nílò ni o tàbí mímọ lòkúta ni o tàbí máa lo bí àtẹ́sí ìgbéyàwó bí àwọn ìdẹ̀kẹ́ ìgbàgbọ́ yẹn. alhamdulilayi ẹnikẹ́ni kan tí mo lè bá yín sọ ń wádìí tí mo lè bá yín sọ torí yorùbá tó sọ yẹn ó nídìí kí n lọ síwádìí náà kí tí mo lè bá yín sọ àbí kí náà bá wa sọ sọ yàtọ̀ síra wọn àbí ọ̀yàtọ̀ síra wọn. so nígbà tó bá tún yorùbá ń ṣe á dáhùn rẹ̀ nàbà six. nítorí gbà lérò ni pé béèrè gan ó tún lẹ́kọ̀ọ́ tiẹ̀ kí ni mo lè bá yín sọ kí bá wa sọ mọ̀ mọ̀ náà. sọ yorùbá ńlẹ̀ yìí ni èmi ń gbọ́ tó yé àmọ́ yorùbá ọmọbìnrin ń da ilé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lónìí tó yé ń da rẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó kí ló lè bá wa sọ èdè àgbọ̀ ni kí lẹ́ bá wa sọ èdè péyàn gbọ́n ni mo rò pé yé tó kí ló lè bá wa sọ bóyá tó yé so alákùlà hàl ẹ̀sìn Islam ti fi hàn wá pípọ̀ wọ̀ wá ní káwọn fi ka tẹ̀síbẹ̀. ọwọ́ wa nkúmá anabi sallallahu alaihi sọ pé fa innahunna mustantaqat ọlọ́wọ́ mú wa sọ̀rọ̀ lọ́jọ́ gbẹ̀ndà kìyàmù ọ̀là tó bá lo nǹkan mi tó bá lo nǹkan mi ààrẹ rí tó sọ pé ọlá kan bẹ fún un àwọn ẹ̀rí tá a rí gan dénjà ni nípa pé àwọn tó wá àwọn tó wá wọn sọ pé obìnrin ó ń lo àwọn kíní tó kó jọ láti fi sòǹkà tẹ̀síbíì rò pé yé wa wọn sọ pé òun ní ń kà láti fi sòǹkà tẹ̀síbíì tùrọ̀n rìwáyàtù tó wá tó sọ pé bí sòǹkà tẹ̀síbíì ni wọ́n sọ pé rìwáyàtù ṣáàzà láti máa pé àṣùdúdú علامة من علامات الضعف في الحديث tó túmọ̀ sí káàdì tìyẹn èyí tó sọ pé ń lò láti fi sònkà ọwọ́ àbọ̀ torí ẹ̀ lápá kan nínú àwọn olùmọ̀ nípa súnà fi sọ pé káfí nǹkan kan gan máa ka tẹ̀síbí gan bí dàní. kí ló fà torí pé ìsìn ọ̀fẹ́ sẹ́rin lẹ̀ pé ń fi ń ka tẹ̀síbí rẹ̀ ni. torí ẹ̀ ló ti jẹ́ pé kí ni tó fẹ́ mú nínú pàǹdì tẹ̀síbá ka gánà rí. tẹ̀síbá walhamdulillah kìí sàmì ẹ̀sìn Islam tẹ̀síbá kìí sàmì ẹ̀sìn Islam nítorí pé tẹ̀síbá tó dá yín àbí òye wa ìsìláàmù sì ti wà wà wà kó tó di pé tẹ̀sùbà dé. gẹ́gẹ́ bó ti jẹ́ rí oṣù oṣù tí wọ́n máa ń yà yẹn òun kì í sàmì ẹ̀sìn Islam. àwọn èèyàn kan ń ya nígbà tí wọ́n rí pé àwọn kiri yóò ń ya àgbélé. gbogbo ẹ̀ kì í sàmì ẹ̀sìn Islam. nítorí pé mànàrà wo ni wọ́n ṣe fún mọ́ṣáláṣí ànábì sallallahu alaihi wasallam àbí òye yín tó gbogbo nǹkan míì tó tẹ̀yìn wa kò á túmọ̀ sí pé àlè lò ó mo rò pé iye yín fún wa pé bọ́yá ọkọ̀ oṣù òfìsà àmì ẹ̀sìn Islam túmọ̀ sí pé àlè lò ó ṣùgbọ́n tá à ń sọ ní pé ṣé láti pìlẹ̀ sáàmì ní fẹ́sìn Islam ṣe yé wa sàmárì tẹ̀síbà àtàwọn kúmọ̀ lọ́wọ́ ó súnmọ́ bídí àjù sórí ẹ̀ lápá kan náà olùmọ̀ á fi pè é ní kíni bídà wọn náà wọ́wọ́ ẹnìkan mú tẹ̀síbà lọ pàtó wa mú tẹ̀síbà lọ wá sí ó sì pa ètè méjèèjì tó ó sì ń sọ ẹsẹ̀ rẹ̀ báyìí wọ́n mọ̀ ọ́ pé kí ni ń wí fa wọ́n sì mọ̀ ọ́ gbogbo àdúrà ló ti ṣe àdá kí àdúrà wò ẹ̀yin náà sì mà lónìí báyìí ẹni tó ń kí tó gbé tẹ́sí gbókè pé kí ni mò ń bákan náà ẹni tó ṣe pé tẹ̀síwá rẹ̀ wọ́n dára sí lóríṣiríṣi tó ṣe pé ń lò láti fi dẹ́rù àwọn èèyàn ẹni omi gbé tẹ̀síwá kọ́ọ̀n pápá àdúgbò kan ẹ máa débẹ̀ gbogbo èèyàn ní kó gbé kọ́ọ̀n ní kó gbé pápá ẹlòmí ìfà lọ́wọ́ tó bá kó yòókù lọ. pínlẹ̀ sínẹ́tì náà àbí èyí wa ẹlòmí lọ ó wá wá tẹ̀síwá tó ṣe pé ó tóbi ọmọ rẹ̀ tóbi bí orí ọmọ tuntun tó wọn máa tún ní wọlé ìlú lọ́tọ̀ nígbà yín dára ẹ̀sìn Islam yọ̀ wàláhì nítorí ọ̀tá mójútó tá a bá mójútó ní oríire ó ti pọ̀ jù gbogbo ní ìsára ẹ̀sìn Islam lásán kà fún káńtàn rárá jẹ torí pé ẹ̀sìn Islam wọ́n ti sọ di sulamul wusul ila al-fulus wọ́n ti sọ di àkàbà téèyàn fi dé dìbì tó wó wà eléyìí lọ fọ ọ̀pọ̀lọpọ̀ wàhálà tẹ̀yìn rí lónìí o torí pé wọ́n ti mọ̀ pé dáhùn ti lè rówó gbà lọ́dọ̀ àwọn èèyàn nù nàmbà six five. tó bá ti lè jẹ́ travel ni tó bá ti lè jẹ́ travel ni lóbìnrin fẹ́ travel kò bá jẹ́ pé ìrìn àjò yẹn ìdá kan nínú mẹ́wàá ọjọ́ ni ó fi rìn tó bá ti jẹ́ pé ìrìn àjò gbogbo bí tóbìnrin bá ti fẹ́ lọ tí ó travel jáde nù tó wà mahram rẹ̀ gbọ́dọ̀ wà pẹ̀lú ẹ̀ ibi tí ń lọ jìnnà àbó súnmọ́ mahram rẹ̀ gbọ́dọ̀ wà pẹ̀lú nítorí alimami Nawawi a kọlọ ọba akẹba bẹ́ẹ̀ má ti fẹ́ púpọ̀ fẹsẹ̀ Islam nínú sahih muslim nínú sahih muslim ẹ̀yin ní problem àbí òye <laughs> ìyẹn ọmọ. ó béèrè wọ́n sì ń sàlàyé fún un ó sì ń papá jánu fi hàn sẹ́mi mọ́ à ń sọ ni síbi tó alákọ̀ọ́lẹ̀ yín náà máa padà sí di máa ti sọ nǹkan fún yín tí yóò bá yé yín abẹ́ ń dá o ẹ padà sí di tírà kí ọ̀nà yẹ wò ẹ padà sínú Muslim ẹ rí nínú ẹ àdìsí rẹpẹtẹ tán wá à ń sọ pé Imam kọ́ àdìsí yẹn jọ gbogbo àdìsí Muslim mú nípa kóbìnrin ọ̀gbọ́dọ̀ travel travel travel ibi kan wọ́n ní masirata yawmin wa layla ìrìn àjò òru kan ọ̀sán kan ibi kan ìrìn àjò ọjọ́ mẹ́ta ibi kan ìrìn àjò ọjọ́ méjì ibi kan anábì kókó lọ tíráàbù rárá ìmáàmù Nawawi pé eléyìí lọ ju gbogbo ẹ̀ kọ́ gbọ́dọ̀ lọ́bì kan tíráàbù tíráàbù tíráàbù kìí ṣe nínú gbòòrò sẹ́nìkan ń pé lẹ́kọ̀ọ́ kan alandi kan débi kan ṣebí nù lọ sáwà travel wo lọ́wọ́ abẹ́ yẹn ó ti sọ lọ ọ lọ sí eh, eh, cms àbí ń pè ṣé ṣé e si lẹ́yìn ìpábù wọn pe lẹ́yìn lọ́dọ̀ tí eléyìn ti travel sọ̀rọ̀ pé lùlù ló sì wà àbí òye wa eléyìn ti travel torí de eléyìí báyìí ṣé ìjẹ́ tóbìnrin ọlọ́run abọ́ òfin tàbùkù obìnrin ó fi pọ́n wọn lé ni ó fi pọ́n wọn lé gbogbo ẹni tán lé máa wù ni àbí bẹ́ẹ̀ fi wọn lé ni nítorí pé ìwọ ṣe pé wọ́n nìkan fẹ́ lọ bì kan wọ́n wá ní kí wọ́n ti torí jẹ kó tún gbìyàn dìde pẹ̀lú ẹ̀ á sẹ́mi pé ń tọ́ra jì nìyẹn wọ́n pọ́nlé àbí wọ́n pọ́nlé wàlúwà àwọn pọ́nlé àmọ́ lọ́mọ sí wa lẹ́nu tí wọ́n pọ́nlé tí wọ́n wà á pọ̀ mọ́tòrí tí wọ́n kọ́ àpọ́nlé o. ẹni tó sìyàn wá yẹn tó máa sin obìnrin wa káfí wọ́n sìn wá sùkúù àbí òye tó máa ti sin dé sùkúù tó ti mú dẹ́nu ọ̀nà sùkúù àwọn padà lẹ́ẹ̀kan náà mo rò pé ó yé so ó ti parí wọ́n pọ́nlé wọ́n ti padà nítorí tí bá ti fẹ́ lọ lé yóò tún pè wọ́n tún pa ndọ́mà ṣe tì wọ́n tún á mú mo rò yé apọ́nlé ni wàláì apọ́nlé ni àmọ́ o àmọ́ o sẹ́mi pé ńgbà tí wọ́n kọ àpọ́nlé o ẹ̀yin náà kúkú mà nínú ọpọlọ oníkálukú yín ní jókòó yìí ẹ̀ mọ àwọn disaster tó ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni abẹ́ ẹ̀kọ́ lóríṣiríṣi kọ́dà ẹni tó béèrè náà mọ̀ tàmáyọ̀ gbá wa lábẹ́ òfin ṣẹ̀ríà láti máa dọ́gbọ́ sófin ọlọ́run tí kẹjá abáyé wọ́n náà àbáyọ kó sí ọ̀tọ́ náà àbáyọ. àmọ́ ò tóbìnrin kan bá wá ń dá travel fa ó sì ti gbọ́ táwa lọ mú lọ́ngárìjì ní ọ̀gbọ́dọ̀ lọ. tàbá ni kò sọ tẹni tí ń gbọ́ ni kò fi ṣiṣẹ́ ẹni tó gbọ́ tí ó gbà ta ló bi léèrè. Allah naam ṣé dandan ni pé ẹni tó bá pè irun ni kó ṣe ẹ̀kọ́ ọmọ kì í ṣe dandan nọ́mbà eight nọ́mbà six wọn bọ àwọn kan tó ń béèrè lẹ́gbẹ̀ẹ́ ni nọ́mbà six. ẹnìkan ti gba six yìí. kò sí tó burú bẹ́ẹ̀ mọ́ now number seven number two mo ti dáhùn mo ti dáhùn oníṣòwò lè gba kèfèrí lé kò sí tó burú mbẹ tó lè gba kèfèrí bí sẹ kò sí tó burú mbẹ tó bá jẹ kó lọ ọmọ ẹsẹ kò sí mùsùlùmí mi tó mọ àlẹyìn náà ilé business center ni jẹmọ lópin ìgbà tó bá ti lè keep your condition ọgbọdọ sọ lè mi di ṣọ́ọ̀ṣì so ẹ tó ti tó tó sì máa ti lè mí tó tó máa ti palapàla lè mí tó bá ti lè keep torí torí pé tó bá yẹ pé dandan mùsùlùmí náà ni wọn agbalé wọn ò lówó lápèjúwe níbẹ̀ yẹn láti wọ́n agbalé yẹn sílẹ̀ wọn máa lora rẹ ni àbí òye ẹ̀ torí ẹ̀ sẹ́nìkan máa fún ọ ní márùn àbádì ẹ̀ ẹ̀ wọ́n gba ẹni tí èsè mùsùlùmí lè kó burú ẹ̀yìn ẹ̀ gbà á àmọ́ wọn ò ní gbà wọ́n sì ní kí lọ́wọ́ wà tó bá yẹ pé òǹtà rẹ́dì ní ìsìn sọ́mọ wojú ẹni tí ń mówó bọ̀. now number seven now. kò sí wàhálà yóò máa ka títí tọ́kàn rè balẹ̀ pé òun ti ṣe ń tọ́ yẹ kóun ẹ tó dì í mú. ẹni tí máa ń fọwọ́ ṣe tẹ̀síbíì tí máa ń fọwọ́ ṣe tẹ̀síbíì ọkàn rẹ̀ ó wá ń di kó ń ṣe tẹ̀síbíì ju ẹni tí ń lo tẹ̀síbà lọ. mo rò pé yẹ yín nítorí pé tẹ́rọ wọ wa yìí líǹkì wà láàrin rẹ̀ àtọkàn wa tó máa ń fọwọ́ ṣe tẹ̀síbíì subhanallah subhanallah subhanallah ọkàn rẹ̀ ló ti máa gbọ́ yàtọ̀ sẹ́ni tí nǹkan fa tẹ̀síbà sẹ́mi kó ń retí kíkiní kó bírèkì ọwọ́ ni tó bá ti dé bí bírèkì báyìí kéyì pé tọ omi ìtún bẹ̀rẹ̀ nù àbí bẹ́ẹ̀ kọ́ òní fọkàn tẹ̀lé sòṣùgbọ́n wọn tó ń fọwọ́ sí wàá rí fọ́n fọkàn tẹ̀lé tó bá ti mọ́ ọ lásán kódà bọ́ọ̀ bá fi bọ́ọ̀ bá máa fojú wọ́wọ́ rẹ ọmọ kò ti ṣe tán tẹ̀lé ìjẹ́bù sí ó sì tún rọrùn jù kò sí kìí sì jẹ́ kíkárí mi wọnú ẹ̀sìn à àbí òye ó dé mọ́sálásí tà dé mọ́sálásí ọkàn sọ kínní kan lẹ̀ tẹ̀síbà àbí bẹ́ẹ̀ kọ́ ni tòun gbà tó sọ tẹ̀síbà yẹn lẹ̀ ọmọ wo tí wàá sọ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ẹ̀sìn òtún ẹ̀yìn náà ìdí ẹ̀mú tẹ̀sí bá wa. bàbá ẹ náà máa sábà máa sọ ní ìgbà pé tí ọkùnrin bá dé wọlé tẹ́gbẹ́ nǹkan tó ń ba àpọ̀ tẹ́lẹ̀ ẹni tó wá wà ń lé kò jẹ́ òun bá yàwó ni àbábò ìyàwó ó kàn wá mú. Ah. wọ́n ní pé <laughs> wọ́n ní pé wọ́n ní pé kò ń ṣe àkọọ́lẹ̀ ìnákúnrú ọkùnrin àwọn wo wo bó ṣe ń sọ yẹn ní ẹ̀yàn kankan ń bọ̀ ọkàn ra lu ẹ̀ tó wà á kékin ni. lópin ìgbà tó bá ti pé ẹ̀ tó síbẹ̀ ti níyàwó ó sì mọ̀ pé ilé òun ló ń wọ̀ kéésì ilé oní yàrá ọ̀jọ́ra wọn. ẹlẹ́ẹ̀kejì ààyè tó ṣe é pé ẹnìkan ò tẹ́rù sí débẹ̀ àfìyàwó òun ló ń ti rọ́ọ̀lù ẹni tó ń rọ́ọ̀lù ìgbà tó sì rọ́ọ̀lù ẹni tó rọ́ọ̀lù bó ti fura pé kìí ṣe ìyàwó òun kíá lọ́sàjáde ṣe ń pè ní nìka ni pé lò tó ní sùjúnú àní ṣèdájọ́ zina ọmọ tó bí ń ọmọ obìnrin ni ọmọkùnrin yẹn náà ni bó tilẹ̀ jẹ́ ara wọn àmọ́ irú obìnrin àbùkù díẹ̀ kí wọn. tó fi wá nà bẹ́ẹ̀ ọ̀rọ̀ kò yé ìwọ náà gan fúnra ara rẹ ojú ẹ̀ fọ́ ni ọkùnrin kélé ìga ju ìyàwó ẹ̀ lọ ó kúrú jù lọ nà. wọn láwọn lọ sí àwọn obìnrin wọn láwọn lọ sí occasion kan àwọn apọ̀ àwọn obìnrin sáwọn lè lọ àbáwọn ò lè lọ kódà tó bá ti pé hajj ni àwọn olùmọ̀ wa sọ fún wọn gbọ́dọ̀ lọ ìmáàmù Malik ló ní wọ́n lè lọ àwọn ní kí wọ́n lọ kò burú nítorí pé tí wọ́n fi tá à ń sá fún tá a fi sọ pé kóbìnrin kọ́ má darí ìrìn àjò òun náà ni kí aburú ọmọ bá ṣẹlẹ̀ sẹ́másì ti pọ̀ aburú yẹn lè dínkù wọ́n lé léyìí ńlọ́fà tí wọ́n fi lè rìnrìn àjò eléyìí nípa hajj tó eléyìí ní táwọn fuqaha sọ. So ṣùgbọ́n láyè ìsìn ẹ sọ pọ́ làjù ti dé àwọn èèyàn oríṣiríṣi safety measure ọwà àbí òye so ṣùgbọ́n ọ̀rọ̀ anábì wà fún gbogbo ìgbà ni tòtí yẹn bá lè sọ́ra ọ̀dà kọ́ lọ́wọ́ bá kọ́ sọ wa subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta.